نعم الحمد لله والصلاة والسلام على رسول الله وآله ومن والاه واتبع هداه إلى يوم نلقاه وبعد àmọ́ bó ti ṣẹlẹ̀ o mo já mọ̀ pé gbogbo ẹ̀kan tó ń lọ náà ni ọlọ́run ṣàṣàánú wa kí lójú ó kọ́ọ̀tì báyìí ìmọ̀ ó kàn ṣá kọ́ọ̀tì lẹ́ẹ̀kan náà gbé ó sì gbé Eh, nǹkan mi wá eh, Allahu a'lam àwa mọ kí ló ẹ̀ǹdì ẹ̀ n sì mọ kí jó restop báyìí ala kulli hal ọlọ́mọṣẹ́ àṣàlékún àgbọ́yé àti àlékún dáadáa fún gbogbo wa eh, ọ̀rọ̀ tá a ìyanjú ọ̀rọ̀ kan toro sì kó àwọn kókó ọ̀rọ̀ kan tá a gbọ́dọ̀ mọ́ ìyanjú nínú ọ̀rọ̀ yẹn because Paris ọlọ́mọṣẹ́ àbá àṣàlékún dáadáa fún àwọn ọ̀rọ̀ tí so àwọn ọ̀rọ̀ tí wọ́n gbé wá ó níbi ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé sí ó dàbí pé níwọ̀n bá ṣókí mo ti yanjú agbègbè ìbẹ̀rùn agbègbè ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ yanjú ó ti yanjú agbègbè ti pé ìjọba Saudi lè ṣe nǹkan táwọn àfáà Saudi ó sọ̀rọ̀ kíjọba ó sì ṣe tinú ẹ̀ ọlọ́run owó bá bí ìjọba ń jọ ìgbéjà kìyàmọ́ ẹni tí máa ń bẹ́ ń tí gbogbo ẹ bá fi ń wáyé ọlọ́run ó bí i báwọn àfọ́ ò bá sọ ọlọ́run ó bi wọ́n àmá wà á rí báwọn àfọ́ àwọn ń bá wọn sọ alhamdulillah kódà ìmí ìtinú tí yín dùn sígbà tó wáyé taari àwọn mínú àwọn tán takò alùsùnà lẹ yóò báyìí tẹpọn sáré gbé ní ìjọ tíjọba Saudi tán kó àwọn obìnrin sídìí iṣẹ́ ọlọ́pàá tán kó wọn sídìí iṣẹ́ sọ́jà tán dá wọn lẹ̀ síta àwọn àlfà sheikh salil fawzan habibullahu ta'ala wa ra'a nínú àwọn àgbà àfà saudi lè ní òní sheikh salil fawzan wa ẹsẹ̀ kan náà ti béèrè dájọ́ ní lọ́wọ́ wọn ó kọ̀ndẹ́mù ẹ̀ pé eléyìí ò sí lójú ọ̀nà irú eléyìí ò sí nínú ìlànà èyí bá ti kọ̀ndẹ́mù ẹ̀ tó kò sí ìlànà ìjọba mọ̀ sí tiẹ̀ ẹ̀dá kí làwọn máa pariwo pé àwọn káfà ò sọ ní tiẹ̀ àwọn èsì ìṣó ní ẹ̀sìn jàgídíjàgan ibi tí wàá máa gbógun tìjọba wọn wá di ilẹ̀ boko haram nàìjíríà ma'adala ìlànà tá a lùsùn nàkọ́ láàbí sọ wípé táwọn eléyìí náà ń dánwò nàìjíríà tẹ́ ń kó wa papọ̀ mọ́ wọn ìlànà wa kọ́ ìtìjọba nàìjíríà bá ṣe tí ò bá tẹ́ wa lọ́rùn àáwò ta ló mọ̀ wọ́n ni ẹ bá wa súnmọ́ president muhammadu buhari ẹ bá wa súnmọ́ gọ́vùnà lágbájá ẹ bá wa bá wọn sọ̀rọ̀ ẹnikìíní yìí ó takò ìsìláàmù ẹ fẹ̀rí yẹn hàn wọ́n ẹ̀fàdí fi hàn wọ́n ẹ̀fáyà yàn wọ́n bóyá ń gbẹ̀ bá fi gbogbo ẹ̀ wọ́n bóyá ọlọ́ọ̀lẹ́ ní kí ọlọ́ọ̀lẹ́ ní ó yé wọn àlàyé tàṣínú ìgbésẹ̀ tá a gbé nu a sì sọ̀rọ̀ ń pa ẹ̀ pé kí ní yìí ìdájọ́ rẹ̀ rèé so bí àwọn àlùfáà ṣe rí nu àdìsí sọ́ọ̀lù fọ̀dánù jọ tí wọ́n kọ́ lọ́pàá ta àní wọ́n ti pátúwa pé kò tọ́ kò jùbọ̀ àwọn ìgbọ́dọ̀ sọ jùbọ̀ náà lọ ẹlẹ́ẹ̀kejì ní kíkọ́ lọ rí bàdàn ọba lẹ́yìn báyìí báyìí báyìí mà ní àìwá mọye ó múra tí mo ní mo lọ yìí àfa àti mo dé mọ́kà mo dé mọ̀dínà àìmọye lójú tèmi yìí gan rí pé áà ṣé Saudi ti wá di báyìí Saudi ti wá jẹ́ báyìí Saudi náà ti wá ń ṣe báyìí àmọ́ kí ni so ẹlẹ́ẹ̀kejì ni pé àfẹ́lẹ́ ìdìfẹ́ǹdì ìjọba Saudi o sárẹ́yìn mùsùlùmí míì náà dùgútù yín lórí ìjọba Saudi gan jẹ́ kán mọ́ yẹn mà torí pé báwọn kèfèrí tó jẹ́ ọ̀tá ìsìláàmù ṣe ń pariwo wọn tàṣẹ ń lọgun wọn ó lẹ́yìn mùsùlùmí míì náà tẹ́ ẹ̀ nìkan ṣe ó lẹ́yìn náà ṣe ń pariwo wọn pé wọ́n mú kinní kan lé wọ́n mú kinní kan rọ̀ ìjọba fẹ́ satisfy àwọn kèbèrè tán lágbára jù wá lọ ìjọba fẹ́ satisfy yìí mùsùlùmí náà tẹ́ ẹ̀ jẹ́ wọ́n gbádùn from there níbi à ń ju ilé ilẹ̀ ẹ̀jẹ̀ àdẹ ilé ẹ̀jẹ̀ àrọ̀ ilé à ń rọ ilé yìí à ń dẹ ilé yìí ǹjẹ́ ká tú àwọn ọ̀dọ́ wa lójú olówó fídíò tí ìmọ̀mú paris play ẹ lọ́wọ́ kọ́mẹ̀ntì àwọn ọ̀dọ́ saudi ń bẹ̀rẹ̀ inú wọn ń dùn pẹ̀lú ẹsẹ̀ lẹ́ni ǹjẹ́ àwọn ọ̀dọ́ tán kọ́mẹ̀ntì wọn sọ fún yín pálù sínú náà ni wọ́n ni sẹ́tọ̀ bí káwọn àfa súnà tí wọ́n ń bẹ ní Saudi ni wọ́n ni tó fi wá kankan mọ́ àkíyèsí àwọn àlùsúnà Nàìjíríà ọ̀nà kan ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tí ágúmẹ́ntì yóò fi lọ rárá ìmọ̀mù Paris ọlọ́mọṣà bá ń ṣàlékún dáadáa fún yín ó ní pé àá ẹ ti wá ṣe báwọn bàbá ọ̀rọ̀ yóò yẹ Saudi lọ́wọ́ alùsùnà Nàìjíríà yóò kọ́kọ́ béèrè Nàìjíríà náà kó Saudi ẹ dákun ń bo láti wá roko Nàìjíríà dé débi Saudi kọ́lọ́hún tó wá béèrè nàìjíríà lọ́wọ́ alùsùn náà yóò kọ́kọ́ béèrè ilẹ̀ kálukú náà so yóò kọ́kọ́ béèrè ilẹ̀ yorùbá lọ́wọ́ wa kó tó béèrè gbogbo tí ń jẹ́ nàìjíríà lọ́wọ́ wa ẹ̀dín ẹ̀rọ bá ń ti yìí mo kọ́lọ́hún tó wá gbogbo alùsùn náà nàìjíríà yóò kọ́kọ́ béèrè stéètì kọ́lọ̀ tó béèrè gbogbo nàìjíríà lọ́wọ́ Dr. Fadil Abiola lòmìnira Imam Habibullah ọlọ́wọ́ kọ́kọ́ béèrè Ọ̀ṣun state lọ́wọ́ wọn náà ọlọ́wọ́ gbé wọn lọ́wọ́ pé ọ̀ ń bẹ ní Òṣogbo ọ̀ ń bẹ ní Ìwó ẹ̀rọ ya ìlọ ṣe ń bẹ́ẹ̀ ṣe kọ́lọ̀ tó béèrè gbogbo ilẹ̀ Yorùbá ìlọ́wọ́ wọn ẹ bó ti wá lọ́nu o bó ti Dr. ayọ̀ ṣàmùdín gbadébọ̀ rọ́dí ọlọ́wọ́ kọ́kọ́ béèrè Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ wọn pé tó béèrè gbogbo ilẹ̀ Yorùbá lọ́wọ́ wọn yóò ti máa béèrè lọ́wọ́ oníkálukú nù yóò ti máa bí kálukú ṣáájú o ẹ má débọ̀ kọ́nà ohun tó tún máa béèrè ṣéètì lọ́wọ́ kálukú yóò tún wá béèrè àdúgbò tá a jọ wà náà ìwọ tó ń gbé ṣómólú iṣẹ́ ìwò lọ sí ṣómólú rẹ tó ń rẹ tó ń gbá géègé iṣẹ́ ìwò lọ ni àwọn sàbí ànábì ojú ẹ̀ ohun tún wá béèrè agéègé lọ́wọ́ rẹ àdúgbò gbé ọkọ̀ọ̀kọ́ iṣẹ́ ìwò ládùúgbò rẹ kó tó béèrè àdúgbò rẹ lọ́wọ́ rẹ yóò béèrè mọ̀lẹ́bí lọ́wọ́ rẹ tó rẹ kó tó mọ̀lẹ́bí gbogbo ẹbí lọ́wọ́ rẹ bí kí lọ sí lórí wọn yóò béèrè ìyàwó rẹ ọmọ rẹ lọ́wọ́ rẹ kó tó béèrè ìyàwó rẹ ọmọ rẹ lọ́wọ́ rẹ yóò kọ́kọ́ béèrè lọ́wọ́ ara rẹ kí ni wọ́n ṣe fúnra ara rẹ ebílẹ̀ yorùbá náà ń fọ̀ lọ́wọ́ ló ń dogun yìí káti fọ àdúgbò wọn mọ́ ni ṣé bá àdúgbò wọn náà ń fọ̀ lọ́wọ́ ló ń dariwo yìí káti fọ mọ̀lẹ́bí wọn mọ́ tọ́mọ́ náà ni káti fọ inú ilé wọn tọ́mọ́ ṣé kálukú ti fọ rẹ̀ gan tán mọ́ kálukú wa ń fọ rẹ̀ mọ́ lọ́wọ́ ń tọ́ àwọn ọmọ rẹ̀ ṣe bó lọ́mọ òṣèlú yàyàkúyà àdúgbò bíi tá a wà bó ní ìfèèyàn sówó ìgérí èèyàn táwọn àbá ń ṣe bó láti fẹ́ fọ̀ yìí ò náà mọ́ àwa sì rí tìlú wa yanjú ẹ̀ ń béèrè Saudi Arabia àá ń ṣe Halloween Saudi kánáà gbé Halloween wọlé Yorùbá olè pariwo pé ẹ̀yà àfa kí wọ́n ṣe alùsùn náà nìkan torí pé ọ̀rọ̀ ẹgbọ́ gbogbo wa lójọ kẹ̀kọ́kẹ́ nìkan ẹ̀yà àfa àkílẹ̀ ń wo ìjẹ́ sọnù mọ́mú Paris ó sì fẹ́ràn yín púpọ̀ lórí dáadáa ẹ látara àwọn dáadáa kan tí ń bẹ lára yín àmọ́ o eléyìí tẹ̀ sọ yìí ẹ ó ti pẹ́ tí mo ti máa ń gbúrò àwọn ọ̀rọ̀ yín tẹ̀ fi máa ń gbọ́ àwọn àlùsùn náà kẹsẹ́ àmọ́ eléyìí tẹ̀ gbé wá yìí ó pọ̀ ọ́ eléyìí tẹ́ tó wá gbé yìí tó wá status yìí tó wá ju bá ní lọ so mọ́ parí ìṣẹ́ lọ gẹ́ẹ̀tì fáti ní pé kán tó béèrè Saudi lọ́wọ́ àwọn alùsùn náà lẹ̀ yóò bá wọn kọ́kọ́ béèrè Nàìjíríà lọ́wọ́ wọn kán tó béèrè nàìjíríà lọ́wọ́ wọn wọ́n béèrè ilẹ̀ yorùbá lọ́wọ́ wọn kẹ́ tó lè máa béèrè ilẹ̀ yorùbá lọ́wọ́ wọn ẹ béèrè àdúgbò wọn lọ́wọ́ wọn kẹ́ tó lè béèrè àdúgbò wọn lọ́wọ́ wọn ẹ béèrè inú síìtì wọn lọ́wọ́ wọn kẹ́ tó béèrè yìí lọ́wọ́ wọn ẹ béèrè mọ̀lẹ́bí wọn lọ́wọ́ wọn kẹ́ tó béèrè mọ̀lẹ́bí lọ́wọ́ wọn ntọ́wọ́ kàn wọ́n níyàwó wọn àtọmọ wọn kó tó kàyàwó àtọmọ wọn bó ló ń gan tó tẹ́lẹ̀ dárúkọ bó ló náà ti rí ẹ wá ń lọ rí lọ ilé jẹ́ pọ́ìntì ní ẹlẹ́ẹ̀kejì pọ́ìntì ní ẹlẹ́ẹ̀kẹta ẹni torí nǹkan fẹ́ jẹ ẹmọ kí bẹ́ẹ̀ náà lẹ́ti mú níyàwó mẹ́ta ẹládìsì ló fi bẹ̀rẹ̀ àmọ́ èyí tí wọ́n ń ṣe ní ìṣèlú ṣáà ti jẹ yóò ti mú ni ẹ oníyàwó mẹ́ta pẹ̀lú òkú lọ́dọ̀ náà àdìsì tẹ̀sán yóò padà bẹ́ẹ̀ Eh, torí pé nígbà táwọn àgbọn bẹ̀rẹ̀ àwọn bírèkì ni wọ́n kò sá àbá àwọn bàdínàmì yìí tẹ̀ mọ́ bóò ní àbá ni àpẹ̀lú ògbó ọlọ́run àpò bíìsì lọ́wọ́ báyìí ni o èyí sì padà padà bẹ́ẹ̀ kódà kẹrin mọ́ ìwé ìtẹ̀yìn tẹ̀sẹ̀ ń sọ ìkẹ́wọ́n rògbà ilẹ̀ kọ̀ọ̀kan mọ́ sọ àwọn alùsùn náà ẹgbẹ́ oníyàwó mẹ́ta gan bó oníyàwó mẹ́ta fà á yàfà ìtẹ̀bí bẹ̀rẹ̀ kọ́ yìí ẹlòmíì sọ pẹ̀lú àníyàn tó dáa ẹlòmíì sì sọ pẹ̀lú àníyàn míì náà oníyàwó mẹ́ta náà sì ti sọ̀rọ̀ ebẹ́yìn náà gbọ́ ó ti sọ̀rọ̀ ó ní gbogbo jẹ́ ń sọ náà lòun padà dé amẹ́yìn jẹ́ ń parọ́ ìwọ́n mọ̀ járọ́ náà ó sọ ọ́ ọlọ́mọṣà bá arun náà lọ́wọ́ o tó dá déhùn tó níyàwó mẹ́ta bébí náà ṣe mo sọ pé yóò pé àdéhùn pẹ̀lú ògùn lọ́dọ̀ náà àmọ́ àmọ́ kan rèé mo fẹ́ káwọn alùsùn náà mọ̀ ìyá wa kájá mú láàka ìkan ṣẹ́rí tí gbogbo àwọn irú àwọn wọ̀nyí báyìí tó máa ń parí kó rí àwọn mẹ́ta ó padà síbi àdíìsì àdíìsì tó fẹ́ kó padà sí òkè ṣe bẹ́ẹ̀ yìí ti ń wí oko o torí wọ míì tí ọlọ́run ní kí láàká ìlú mọ̀ sí dáadáa tó ọ wà lórí gíga kódà òun bídí àgẹ́ mọ̀ pé kò mọ̀ sí àdìsí mọ́ òun bídí àgẹ́ mọ̀ pé ọ́pdétì ló kù tí ń ṣe sọ́rí àwọn táwọn ẹni ní gbogbo àwọn ẹni kíní kan òpùrọ́ lọ́mọ kíní kan dẹ̀nkù ẹ̀ bàbá nǹkan kan torí táwọn yóò bá ń pariwo kò ṣe kíní kan mọ́ ọ́pdétì nìkan ní ṣe èyí tí ń ṣe tẹ́lẹ̀ náà ìjọ tí ń ṣe kò dùn mọ́ wọn yìí tó ń ṣe tẹ́lẹ̀ tó dùn mọ́ wọn ìjọ tí ń ṣe yìí náà kò dùn mọ́ wọn so èyí tó wá dé yìí nísìnyí ló fún wọn lọ́rùn jù ló jẹ́ káwọn ó mọ complain èyí ò ti fẹ́ dàbí pé ah eléyìí máa fẹ́ dàbí pé ó sì máa kádìsì ọwọ́ gbọ́ pẹ̀lú ọ̀kan ó yá ju ọ̀kan lọ ó sì máa kádìsì kó mọ sọ àdìsì ń gẹ́mọ̀ sàn ṣùgbọ́n èyí ọmọ ìyá wa ní oníṣúná tẹ̀bẹ̀ pọ̀ níyàwó mẹ́ta lákìyèsí ẹ dákun ẹja ti bẹ̀rẹ̀ ọlọ́wọ́n ọba pé oníyàwó mẹ́ta náà kó onú òfìbẹ̀rẹ̀ ọlọ́wọ́n ọba náà gbọ́rú àwọn alùsùnà ẹgbẹ́ rẹ̀ torí àwọn arábí ti ń sáfì ọgbẹ́ ẹ̀ àwọn alùsùnà gan ti ń bàjá wọn bàjá o torí tá alùsùnà bá ń fa nǹkan mọ́ra wọn lẹ́nu ìjà kọ́ làwọn ń bára wọn jà àwọn ọmọ ń bára wọn sòótọ́ ọ̀rọ̀ tẹ́yìn mi ò mọ̀ rò pé wọ́n ń bára wọn jà mí ẹ̀wọ́n jogún ẹ̀ lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n ti lọ rí ah kí ni yìí kù díẹ̀ káàtó ah, kí ni yẹ̀wò yẹ kó rí bẹ́ẹ̀ kí ni yìí kò yẹ kó rí bẹ́ẹ̀ àmọ́ mo bẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala gbogbo wa ọlọ́mọdé àmọ́ kọ́ wa mọ̀ sí àmọ́ Ìmámù Paris ẹ ló níyàwó mẹ́ta ẹni ẹ̀ tí ẹ fẹ́ pè é dasọ̀rọ̀ àmọ́ ẹ kọ́kọ́ lo bí ìṣẹ́jú méjì tẹ́ fi ń yí dáadáa òmọ̀jú kìíní kan lọ ibi tí ó ti rówó àtẹnujẹ sẹ́mọ̀ pé nísìnyí àgbàlagbà tó bá sọ adìẹ kọ́rùn ó ti wá rìnfẹ́ adìẹ rẹ̀ tọ́wọ́ oníyàwó mẹ́ta náà bá wá dé nìṣó náà wá rí yín sí yóò wá dàbí pé ọmọ kékeré ń rí àgbàlagbà fín àgbàlagbà ló sì lọ rí sáàbù sọmọ kékeré lọ́wọ́ yìí ẹ bá pàṣẹ mẹ́sẹ̀jì yìí kálálùsùn nìkan ló ṣe mú jẹ́ ṣe ẹ ti bọ́ta pé ṣìbáàbùlì mùsùlùmí fòṣókún wákìtá lòhù kúfúrún ká mọ bú mùsùlùmí ìbàjẹ́ ni o ká mọ bá àjàkúbúrò ni o sọ mùsùlùmí lẹ́yìn náà abóníyàwó mẹ́ta káṣí ẹ̀ lọ́mọdé kẹ pé ní èmi àgbì ẹ bá sọ bẹ́ẹ̀ àbí ẹ ǹjẹ́ sọ wá sọ́ra ní àmọ́ bú ọmọdé ni gbogbo mùsùlùmí ló níwọ̀ ẹ̀ ń bù rè é ẹ tún wá bu tẹ́ ẹ tún wá lẹ́ pẹ́ dá sọ̀rọ̀ kí lẹ wá dákọ rẹ̀ sí ẹ̀ ń gbọ́rọ̀ ìdí èèyàn ti wọnú ẹ̀ lọ́dọ̀ tí náà ẹ̀yin ló fi ìṣọ́ọ̀bù sọ́mọ́ ẹni pé yìí náà ẹ̀ fi àníyàn tó àníyàn kí mọ́ tó dá àmà níyàn yín àmọ́ àgbékalẹ̀ yìí òun kò lọ mọ́ ṣe ẹ̀ bá mọ̀ dùn kílẹ̀ bu sí ẹ bá ti àròpọ̀ ẹgbẹ́ bá wípé ọmọ sàdísì náà kìíní lọ sí ara àbá àbá padà síbi àdísì àròpọ̀ àbúrò yìí náà gbádùn àdísì òní àyẹ̀wò kí tó bá tún padà síbi aládìsí dé náà àwọn táwọn wíyì náà kò tún tẹ́ wọn lọ́rùn torí àwọn mẹ́ta ìyádùsọ́lẹ̀ yìí náà àlùsùlù tàlàdà àjọ friday ìyádùsọ́lẹ̀ yìí náà jọ sunday ẹ̀yìn padà bẹ̀ ó sọ wípé mi bàbá sọ abájì sọ fún mi pẹ̀lá dé pé ah kì í ṣe nǹkan kan lọ́wọ́ ni o ń gbà ń bá parí ẹ̀ ó gbọ́ bàrúgánì jù yìí làwọn ó ṣe ẹ dákun kí wá ní wàhálà ẹ kí wàhálà ẹlẹ́ẹ̀kejì ni pé tálùsùn náà bá ń complain ní update oníyàwó mẹ́ta àwọn rò pé àwọn táwọn fẹ́ kó padà sí ni torí dáwà máa ń náwó làwọn ìyà torí pé kí ọ̀rọ̀ déètì wọnú dáwà ó wọlé secondary ni kò ń ṣe primary assignment primary assignment ni kákẹ́yà Quran kákẹ́yà bíi wájú táwọn alùsùn náà tó bá ní ìṣọ́ọ̀bù ni o àṣọ ẹlòmíín sí nǹkan mí ń bẹ lára tiẹ̀ náà táwọn yìí ń ó làwọn tí wọ́n ń sọrú yìí wọ́n fi máa sọ ṣùgbọ́n àwọn tí wọ́n ń kọ̀ǹpléènì update yìí ẹ dákun jàmọ́ ẹ má jẹ́ fọ́ọ̀lù fún àwọn ìmìnira lọ́mọ kan kíní kan lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan àwọn yìí ẹ má fọ́ọ̀lù fáwọn yìí wo tó àwọn yìí náà ṣe breaking news yà kàn rí breaking news mọ́ ni breaking news ti break ni ó bírèkì lẹ̀ ṣe mẹ́rìjì wọn mọ́ kálẹ̀ bá rí ju wọn ní bóyá ó ṣeé ṣe kẹ́ má lè complain lórí eléyìí náà wọ́n anything báyìí gbọ́ breaking news eléyìí breaking news tọ̀hún breaking news ẹ̀rí kí n gbà sí breaking news wá síìsì tó break tẹ́yẹyẹ àbáwá kú pé update update ìgbà tó wá ku ẹnu pé àsíá update làwọn á rí lókè ló jẹ́ káriwo mọ́ sọ látọ̀dọ̀ tiwọn ìwálùsùn náà mọ́ fọ́ọ̀lù fúnrú ẹ̀ ìwálùsùn náà mọ́ fọ́ọ̀lù fúnrú yẹn tó bá fẹ́ fún ọmọ ìyá rẹ̀ nímọ̀ràn fún nímọ̀ràn lọ́nà tí òbí gbọ́yé fún nímọ̀ràn lọ́nà tí ó fi gbà á fún nímọ̀ràn lọ́nà tó olóòbí rò pọ̀ ọ̀rọ̀ tó dáa lọ̀rọ̀ yìí àmọ́ ibi owó ni ibi ń ṣe kinní kan ni ibi ń ṣe gbá ni ah, ọlọ́mọdé àṣàánú gbogbo wa o ọlọ́run kó sì mójú kúrò gbogbo wa Imamu ah, Paris mẹ́sẹ̀jì mi fún yín o ọ̀rọ̀ tẹ dájúkọ àwọn alùsùnà yìí ẹ ti fẹ́ fi àbòsí kún ẹ yọ àwọn alùsùnà kú ẹ pass mẹ́sẹ̀jì yín neutrally ẹ fìbànújẹ́ hàn lórí tí ń ṣẹlẹ̀ ń bí tí ò ṣẹlẹ̀ ń bẹ̀ tẹ́lẹ̀ kémi náà fìbànújẹ́ hàn kí o bu wá fìbànújẹ́ hàn káwájọ dájú àdó àkọjọba sàwọn pé ẹ ọlọ́run àwọn tá à ń rí yóò tẹ́ wa lọ́rùn mọ́sà bá wa darí àwọn tí ń bẹ níbi àìndì gbogbo orúkọ tá à ń rí ẹ bá wa darí àwọn ìjọba wọn bá wa darí àwọn olórí wọn bá wa darí àwọn àlùfáà wọn àdúrà làá máa fún wọn the good treasure ráyé ó pọ̀ lórí Saudi ojú kálukú wà lára ẹ̀ ojú àwọn ọ̀tá ń bẹ lára ẹ̀ àwọn ọ̀tá ń pressurize ẹ̀ wọ́n láwọn náà ń ṣe gbá àwọn náà ń ṣàwò ẹ̀yin mùsùlùmí náà jẹ́ ó gbádùn látara bẹ́ẹ̀ òun náà wà á mọ̀rọ̀ pé òun fẹ́ rọ̀ tẹ́tí wọ́n ráwọn kan tí wọ́n ń bẹ láwọn àfa àti gbogbo àwọn ìmọ̀ Paris ò ní láfa àwọn kankan ń bẹ táwọn àfa ní mọ́ ń pàṣẹ ní fatuwa pé kò sábúrú mẹ́ ìjọba Saudi ò ní mọ ríru àwọn àfa bẹ́ẹ̀ tí èyí sọmọ Saudi náà pàṣẹ fatuwa lórí ká mọ bóbìnrin bọ́ pé kò sábúrú mẹ́ ká ṣe gbá kò sáburú ń bẹ ká táwọn kan mí kò sáburú ń bẹ káwá ní káwọn àfáà tí wọ́n mọ ní kò dá kò dá wọ́n lè padà mọ báyà ìdí ẹ̀ ẹ́ káwọn tí wọ́n bá ní ò àwọn àfáà kan náà sọ pé kò dáa so ìjọba Saudi sì rẹ àwọn èyí ṣàfà àwọn ìjòkó tọrọ já àfà àwọn ń ṣètò òṣèlú ni àwọn ọmọ wa kí ni àwọn ò satisfy aráàlú so àwọn òjọ sí báyìí gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ tí ò dá o àmọ́ hikmọ̀ tá a gbọ́dọ̀ máa fi báwọn lórí lórí yìí hikima tá a ti gbọdọ̀ fi bọrọ ọjọba Saudi lóòrè ẹjẹ́ àjọ ọmọ dájú àkọbẹ̀ ẹjẹ́ àjọ náà láwọn lórí wọn lórí ẹjẹ́ àjọ bẹ́ẹ̀ náà láwọn aráàlú wọn àmọ́ kẹ wá mú ọ̀rọ̀ nìkẹ́ wá dá padà sórí àwọn alùsùn náà kò tó kàn wa kọ́kọ́ kàn wá náà ìyàwó kọ́kọ́ kàn wá náà ẹbí kọ́kọ́ kàn wá náà àdúgbò wa kọ́kọ́ kàn wá náà wa kọ́kọ́ kàn wá náà ilẹ̀ Yorùbá kọ́kọ́ kàn wá náà Saudi ó tó mọ̀ kí ni olórí tó sì kàwájú ní Saudi kò ju Mẹ́kà àti Mẹ̀dínà náà lọ olórí tó tóbi jù bẹ́ẹ̀ nu olórí tó ka gbogbo mùsùlùmí kìsì lójú òfà òun làwọn nǹkan ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àmọ́jọ̀mọ́ nínú àbòsí tá a gbọ́dọ̀ wá ṣe fún Saudi ó ní pé tí tó ti bá a ṣe ń wí náà ibi ìlú ní dé lọ́wọ́lọ́wọ́ yìí n kódà ń bi tá rò pé wọ́n tún jòdè lọ́wọ́lọ́wọ́ yìí ẹ mọ́ kọ̀m̀pì ẹ̀wọ̀n pẹ̀lú ìlú wa torí ngbà tí káwọ́ mi ó sọ̀rọ̀ lọ́dún kan ẹ̀ ó dá a ń lọ ní ju Saudi lọ ẹ mọ̀ parọ́ mọ́jáde tó mọ̀ parọ́ mọ́ oníròsì jẹ́ mọ̀ pa káàkiri àdúgbò irọ́ ta ni mọ̀ pamọ́ náà nu irọ́ irọ́ ta ni mọ̀ pamọ́ kí mọ̀ pamọ́ òun náà nìyí o nítorí sáúdì wo lẹ́sẹ̀ sí jùlọ ẹ̀sìn owó lẹ́sẹ̀ jù wọ́n lọ inú lẹ́ kí jù wọ́n lọ ni àbáwẹ̀ lẹ́ ń gbà jù wọ́n lọ àbówó lẹ́ mẹ́sẹ̀sì jù wọ́n lọ lẹ́yìn gbẹ́mọ̀ pé tó bá rẹ kán dánwó sẹ́sì wọ́n náà yín dànù dànù dànù dànù àdẹ́dàkùn ìjọba àwọn olólè lóun fẹ́ gbé ten million dollars lólu kan tí ó mọ̀ wọ́n rí torí ẹ̀sìn òbí sàbí lè fẹ́ gbaru owó bẹ́ẹ̀ sàbí ló fẹ́ nẹ́rù owó bẹ́ẹ̀ ìlọ́nílẹ̀ nẹ́rù owó bẹ́ẹ̀ ni lórí kíníkà ẹ̀sìn ẹ má jẹ́ atanra wa ẹ má jẹ́ ká tanra wa ẹ sì sọ̀rọ̀ ká wa so nípa